أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته هذا هو قسم ونوبة حتى رأيك يقسم وساجوا وقال النبي ومحمد صلى الله عليه وسلم ọlọ́run ọba tí a dúpẹ́ fún òun ni ọba tí ó tún jẹ́ kárí àṣùbà tààrọ̀ ti tèmi abẹ́rẹ́ ọba àlekè ọlá ọ̀pọ̀lọpọ̀ àṣùbà ọlọ́run kò jẹ́ kí a kì í pẹ́ lórílẹ̀ kí ọlọ́run kò sì máa gbà níjọsìn fún wa. pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba a ó tún máa tẹ̀síwájú láṣùbà tààrọ̀ tèmi. nínú tẹ̀síìrù suratul ahzab eléyìí tí a ń bá Aya tí a ó máa kà láàárọ̀ tèmi, ni aya ẹlẹ́ẹ̀kẹ́ mẹ́tàléní àádọ́ta sí ìkẹrìnléní àádọ́ta kí ọlọ́run kò fún wa nígbà láàyè bẹ́ẹ̀. Aya ẹlẹ́ẹ̀kẹtàléní àádọ́ta yìí. òun náà tó fẹ́ kọ́ wa ní àwọn kankan tá a mọ̀ sí àdáàbòlì islam àwọn ẹ̀kọ́ inú islam tí ó yẹ kí mùsùlùmí ó mọ̀ ní àwọn ẹ̀kọ́ yáàyì tó yẹ kó wà lára mùsùlùmí. báwo la ṣe bá ẹni tó ti níyàwó ńlé báwo la ṣe bá gbé. ìṣeṣe èèyàn lè ní bùkátà sí pé èèyàn wá ẹ̀gbọ́n ẹni lọ àbábúrò ẹni tó ti níyàwó ńlé. láti kan náà ni wọ́n ń gbé àbí bọ́lá ń ṣe ti gbà láàyè má rúmà ń palọ̀ ni wọ́n ń gbé tó sì lọ kí wọn. gbogbo àwọn eléyìí ẹ̀kọ́ ni tọ̀yọ̀ ká lò gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé ọlọ́wọ́n bá lè ọlá ó kọ́ àwọn sọ̀hábà láti lè máa fi bá ànábì sallallahu alaihi wasallam lò bó tẹ̀lé pé ẹ̀rì pa sọ lánàá náà nínú àwọn eléyìí tó ṣe wípé tẹ́lẹ̀ àwọn èèyàn kà á sí nǹkankan kódà gbogbo àtàwà yìí náà bá a ti tún kéré mú bá a bá a ti tún kéré mọ̀ yìí gbàtà náà ti tún kéré jù báyìí lọ àmọ́ rí àwọn irú àwọn ìṣesí wọ̀nyí táwọn èèyàn máa ń ṣe táwọn èèyàn ò ní kà á fún tó sì jẹ́ sí pé nínú Islam Islam ti kọ́ wa ní àwọn ẹ̀kọ́ tó yẹ ká lò pẹ̀lú irúṣe síbẹ̀. nínú àwọn kẹta aláṣọ lánàá nínú ẹ̀ òun ni wípé ọlọ́wọ́n bá lékè ọlá ó tún fẹ́ jẹ́ ká mọ̀ yìí pé àní ànẹ́bìsẹ́ ẹni ni ẹ gbọ́dọ̀ máa fún ní ẹ gbọ́dọ̀ máa fún lápọ́nlé bó tilẹ̀ nǹkan yẹn ànábì ọmọ wo pẹ́sẹ́ tóun bá sọ eléyìí tí wọ́n ní rí bígbà tóun rí gáàdì ara òun lọ́tọ̀ bígbà tóun fúnra òun lápọ́nlé tó ju tàwọn ará yòókù lọ. kùránì àwa sọ̀kalẹ̀ láti lè sọ pé nígbà tó bá jẹ́ pé wáàyí bá ní òkú gbọ́dọ̀ mọ́sọ̀ yẹn tó bá jẹ́ tara rẹ tó ń rò ló lè wo pé tọ́ ní bá sọ eléyìí kó wàá rí bákan lẹ́mìí àwọn tí mò ń bá sọ ọ́ ìyẹn ló fà á jẹ́sí pé àáfàá náà tó wọ̀ náà ń ṣe wá sí tó bá ti jẹ́ pọ́rọ̀ ọlọ́run ló ń kà. pọ̀ wá ka ọ̀rọ̀ ọlọ́run ẹnìkan ó bínú èyí wọ̀n yẹ kó dá ọ lọ́wọ́ ọmọ sọ̀rọ̀ ọlọ́run èyí yẹ kó da ọ lọ́wọ́ ọmọ sọ̀rọ̀ ọlọ́run bàbá kan sọ̀rọ̀ kan pé wà bí à ń tẹ̀kú lẹ́la òmùlẹ̀ ha kọ̀ xayirun laka mẹ́n à ń tuxi búkà mẹ́n à ń tuxi búkà wà à ń tẹ̀kú lẹ́la òm alibaafi. abẹ́rẹ́ dà abáyé ni kí wọ́n kórìíra lórí pọ́ǹsọ òdodo ọ̀n ṣàlàyé òdodo fáwọn èèyàn ó sì lóore fún ọ ju wa wọ́n wá fẹ́ràn rẹ lórí pọ́ùn fi ìbàjẹ́ lọ́lẹ̀ fún wọn lọ lórí pọ́ùn sọ kí wọ́n máa ṣèbàjẹ́ àbí wọ́n ń ṣèbàjẹ́ ọ̀sọ́ kọ́ wá dákẹ́ ń pa ẹ̀ wọ́n pe àkọ́dà wọn ò sọ kankan pa eléyìí àmì láìpẹ́ àwọn èso wọlú nǹkan báwọn tí wọ́n bá fẹ́ràn ẹ lórí eléyìí wọ́n gan jẹ̀bi wájú ọlọ́njẹ́ gbọdọ̀ lè kíá dodo tó sọ tí wọ́n torí èyí wọn sì dáa fún ọ lọ́dọ̀ ọlọ́run ju kán fẹ́ràn lórí fóun dákẹ́ lórí ìbàjẹ́ lọ. torí ìdí eléyà anábì sallallahu alayhi wa sallam bọ́lọ̀n bá ti pé àwọn nǹkan wọn yẹn ìtọ́ sàkà ní ànábì tá ọmọ wò pé nǹkan yẹn kó wọn kúkú mọ́ra kó wọn mọ́ra wàá bá nínú rẹ̀ náà láyà ẹni tàbí káyì. oúnjẹ ẹ̀kọ́ pẹ̀lú ẹni tó bá níyàwó ńlé. bákan náà nínú àwọn àyà tó tẹ̀lé tá a bá lè débẹ̀ yóò sọ àwọn àwo ló lè rójú obìnrin nínú àwọn ẹbí ẹ̀ àwọn àwo ló lè máa wà pẹ̀lú obìnrin tí wọ́n lè rójú ẹ̀ nínú ẹbí rẹ̀ nínú Islam nínú àwọn àyà tẹ̀lé rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه غير نادرين إناء ولكن إذا دعيتم فادخلوا ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستانسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستعي منكم والله لا يستعي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكروا أزواجه من بعده أبداً إن ذلك كان عند الله عظيما aya alákọ̀ọ́kọ́ yọ náà ọba àlekọ́ láǹsọ̀ máa pé ayọ̀ ọ̀lẹ́dì ní àmànù mo pè yín tẹ́ nígbàgbọ́ nínú èmi ọlọ́run mo pè yín tẹ́ gbà pé mi ni mo yín. àwọn àbá ní níbi ọba àlekọ́ ọlá bá ti ṣe ọ eléyìí ìwọ tó ti ń jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ náà lọ́wọ́ bá àlejò ọlá tó fẹ́ kìlọ̀ fún ọ nínú àwọn ìdájọ́ tó fẹ́ mú wáyé. látẹ̀lí kùlùbù yóò ta nàbí ọlọ́ni ẹ̀ má ṣe máa wọlé ànẹ́bì bó ṣe wù yín. abẹ́rẹ́ nǹkan ẹ fẹ́ máa wọlé ànẹ́bì ọ̀sẹ̀ mọ̀ já wọlé. ilà ayútanilẹ́kùn ilà tọ́ àmì ìgbọ̀nyẹrẹ náà ti iná iná ilá ayúdá nàdàkùn àìsí ànábì bá fún yín ní yọ̀ǹda nìkẹ́ tó wọlé ẹgbẹ́ àá mo nà àtúwá nígbà ní ànábì lẹ́kùnlé àná gbọ́dọ̀ sílẹ̀ ni agbọ́dọ̀ gbèsè bíi jamaati ẹ̀kọ́ ẹ̀fí bọ́dù alọ́gbọ́dọ̀ fírì sílẹ̀ ànábì ọlọ́ọ̀ni mọ́kà máa wọlé bó ti wù yín tó tẹ́ pé àyà yìí sábà nù sùdù wà tá a kà fúnra wa wípé ní. àwọn kan máa wa wá ní ilé ànábì sallallahu alaihi wasallam bí kéèyàn ti máa sọ ipá àkókò gbàwo ni wọ́n máa dáná àwọn èèyàn ti máa wá lọ ọbẹ̀ ṣáájú kó tó dáná jẹun ó ti lọ́jọ́ kúlẹ̀ kalẹ̀ ni wọ́n gbóúnjẹ báwọn ń bẹ̀ ni náà máa ń dáadáa sáà dáadáa. ẹgbẹ́ ilé mi bẹ́ẹ̀ dẹ́gbẹ́dẹ́ wíwọ́n máa sọ táyà ìgbà tí wọ́n ti dáná bẹ́ẹ̀ ni yóò sì lọ jòkó kalẹ̀ ó gbóúnjẹ bá ń bẹ̀. ẹni tó ń sì nílé lọ́lé tiẹ̀ lọ́jẹ tiẹ̀. eléyìí ẹ̀kọ́ ni nínú plan ìtì ẹ fẹ́ wáyé ńgbà mí ọkọ àtìyàwó lè fẹ́ jọmọ jẹun pọ̀ ṣùgbọ́n ọwá lónìí ọwá lọ́la ọwá lónìí ọwá lọ́la láì ṣe pé bùkátà kan tó pàtàkì kan ló gbé ọ wá wọ́n ti sọ́pọ̀ ọkọ àtìyàwó ọkọ àtìyàwó fẹ́ jọ fẹ́ jẹun papọ̀ ìwọ ọmọ wa sọ ọkọ lè pé wọ́n ń gbóúnjẹ kalẹ̀ náà ló dé àbí kó o ti jòkó lẹ̀ kalẹ̀ nígbà tó ti di pé ìyàwó ti fẹ́ parí oúnjẹ ní kíṣìn ìgbà wọn ló dé wọ́n gbé wọ́n gbé wa bọ̀ ní títí rúùmù ni tí wọ́n máa wọ̀ ọ́n máa tó oúnjẹ dání débù wọ́n kò wọ́n náà ìyẹn máa ń ni bó bá tiẹ̀ wá jẹ́ sí pé nǹkan kan ló lídì sí kó o ṣe bẹ́ẹ̀ eléhùn ọ̀rọ̀ míì lọ́tọ̀ ni àmọ́ kó wá jẹ́ sí pé kó o máa sọ wọn nílé onílé wọn dé ẹ̀dá náà tán àbùkù náà ni ó padà jẹ́ fún ọgbẹ̀yìn Islam tẹ̀jẹ́ ká máa pé eléhùn ọba múnú Islam ọ̀nà wa ń sọ eléyìí láti lé kìlọ̀ fáwọn mùmíní àwọn mùsùlùmí òdodo wípé ní ẹ má wọn wọnú lé ànágbòsí wìyín o àyàfi táwọn ẹ fún yín ní yọ̀ǹda e má sì máa kà máa bọ̀ jàù bá nàbí jẹun lọ́gbà á ànábì kọ̀ọ̀rọ̀ yẹ ọkàn náà bọ̀ ọkàn náà bọ̀ oúnjẹ rárá já nàbí òfin ọyọ̀ ń dàgbé tọ̀ oúnjẹ rẹ̀ wá na biri na bìrì náà se yi ṣe pé kó wá lọ ẹ máa lọ lè sí njɛ ni kama ẹlòmíì ò bìkítà ìwà àtọ̀rẹ́ rẹ̀ kan ẹjọ́ ń gbé lọ́sẹ̀ láì ṣe yí pé ẹ ti jọ ní kọ̀ǹdíṣàn abẹ́ ẹjọ́ da oúnjẹ pọ̀ ẹjọ́ ń jẹun ẹjọ́ jẹun ọkàn lọ bí oúnjẹ rẹ̀ ó sì lọ bu oúnjẹ rẹ̀ lẹ́yìn kódà kó tó wà ó láàrin bí ọjọ́ mẹ́ta wà ó máa bú bí láìsí rẹ̀ kan ní ìjẹta títọ̀ mọ̀ láyà ṣáájú kó tó kù ọ gbá yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ tó bá yẹ kó náà lòun náà gbọ́ kàtó tó fẹ́ jẹ tó bá dé ń gọ́ wọ́n ti ó ti ó ti ó ti wọ́n ti náà ti ní calculation kan lórí tó gbé kalẹ̀ èèyàn lẹ́tọ̀ọ́ láti máa tú nǹkan ó ní nǹkan láì ṣe wípé ó fún ọ ní yọ̀ǹda torí tó bá sọ́ra o lè rí àwọn nǹkan míì tí ò yẹ kó rí tó bá sì rí i ó lè bí àwọn nǹkan kan láàrin wà tó ń tàn eléyìí ẹ̀kọ́ nínú Islam kò gba fóònù fóònù bẹ̀rẹ̀ sí tú gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí tú látòkè délẹ̀ eléyìí ọ̀lẹ́tọ̀ ní sẹ̀rá Islam àwọn àṣírí kan lè wà ń bẹ̀ tí ò yẹ kó rí tẹ́pẹ́tọ́ bá rí o lè má lè mọ̀ bó ti kọ̀ǹtọ́ ara ẹ lórí nǹkan yẹn ọkàn kọ́ bọ̀rọ̀ sí kọ́ bọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí sí gbogbo ẹ̀ ń wò ó bọ̀bá rí nǹkan míì ó lè dá wàhálà alẹ̀ láàrin ìwọ àtẹni tó ní fóònù gan. ibi ilé olé tó ń tú ó lè rí nǹkan míì kó dá wàhálà alẹ̀ láàrin ìwọ àtúntọ̀hún àbí láàrin ìwọ àtẹ̀lú mi gan. àbí kó rí nǹkan kan tó yẹ pé wọlé mọ́ gbàgbọ́ yẹ tó ṣẹlẹ̀ ń parẹ́. mo máa ń wo kankan tí mo bá ń ṣe àwọn kìnnìfọ́tò kọ́pì tí mo máa ń ṣe nílé lẹ́kọ̀ọ́ kan kíní ike kan bẹ lẹ́gbẹ̀ẹ́ fotokọ́pì àwọn ẹ̀rọ yìí wéṣọnà ló máa wà bẹ́ẹ̀ tí mo bá wá fẹ́ da na yẹn gbà mí àbí gbà mí tónà bá tán tí mo bá fẹ́ fíìlì tónà síbẹ̀ màá láti tẹ́ bíi pépà wá pépà kan sílẹ̀ pé kí tónà yẹn wọ́n fi lè gbọ̀n sínú ilé èmi wá ká mo wá fíìlì tónà tán mo wá ara gbé dúdú tó ra ṣe sílẹ̀ yẹn mo wá gbé lọ́wọ́ bíi pépà ìwọ bá já wọlé sàpẹ́ tó àwọn wíná ní pé àbá iná lè mọ̀ bá wọn dúdú mọ̀ bá táwọn náà lọ lẹ́bú lọ́wọ́ ni bóyá wọn bẹ́ẹ̀ wọn láàrin báyà àmà bóyá nu èkó wọn da eléyìí sí ni àmà bóyá wọn sì a lọ́wọ́ kó sọ yí pé bóyá bìkan tó ń bẹ tá tó fi bíléèdì gé pépà kan tá a lò lọ́kọ̀ọ́ rí da wọ́n sì máa fi sàṣàlá wọ́n máa tó fún wa.

ó lè jẹ́ pé nǹkan tó rí nínú ilé ẹni yẹn kódà ó lè má rí dáadáa tó ní mà. lọ́pẹ̀ẹ́ta níjọ́ kan ìgbà tí mo fi ń gbé ṣàgàrí mo wá ń wo kíní kan lọ́kàkà níbi igbó báyìí kíní wo ti ń sori báyìí ń sori báyìí lọ́wọ́ kan sori báyìí lọ́wọ́ ìdí àti ìyẹn tó wá jẹ́ lálọ́ọ̀dún dúró ẹ̀ wéjì lọ́kàkà bíi ti ń torí bí ejò gẹ́lẹ́ àbá àà ustaz rí jùmọ̀ kọ́ àà eléyìí tí wọ́n lọ kẹ́yìn àlejò kọ́ kí ni kiri kabi máa dàbí ọ̀kẹ́rẹ́ kékeré bí olúbọ̀ yẹn òun ní kìí ṣe jomi à wà nílá sẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ bí sẹ́yìn lọ́ọ̀kan ọ̀tọ̀ ní tẹ́mi ọ̀tọ̀ ní tẹ́mi bu ojú yàwó rẹ bẹ́ẹ̀ náà ni ó rí lẹ́nu ẹlòmíì nígbà tó bá já wọnú ilé onílé ọ̀tọ̀ ni tó rí ọ̀tọ̀ ni tó ọ̀tọ̀ ni tí làákà yìí ló sì kí ni tí ó snap síbẹ̀ tó bá sì sọ̀rọ̀ àná lọ́mọ sọ káàkiri ọwà bá ọwà tánìkì méje ẹni ẹlẹ́ni tó ń tọ̀ wọn bá padà wá gbọ́ ọwà lè dá wàhálà rẹ̀ fún láàrin méjèèjì gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí eléyìí tá a mú ẹbí àpèjúwe oríṣiríṣi nǹkan ní àmẹ́ ti tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọjà wọn nílé onílé ọkọ àti ìyàwó ń bára wọn ṣeré lọ́wọ́ ọjà wọn nílé onílé láyé rẹ obìnrin wò ní láìkẹ́ mọ́ tọ́lọ́ ọba nínú tí ọ̀rẹ́ pé ọkọ ọba láyé rẹ kò ní fẹ́ràn rẹ mọ́. wọ́n sọ̀rọ̀ kan náà fi ijọ́ mélòó kan wọ́n ní arákùnrin kan wọ́n kàn dákọ rẹ̀ àà sólórí burúkú yẹn obìnrin bá bẹ̀rẹ̀ ṣépèlé wọ́n ní kí ló dé dà olórí burúkú ni ní máa fẹ́ wojú àwọn ìyàwó yàwó káàkiri ẹ̀wù kan ó sì lè ṣeéṣe bóyá ọkàn já wọlé ńjọ́ kan láàrin ibi tọ́pọ̀ àti ìyàwó kan ní sọ̀rọ̀ lọ́wọ́ ni àbọ̀kàn ṣèṣì bí ojú ẹnìkan níjọ́ kan tóun gan ní kọ́sídìwò èròǹgbà kó fẹ́ wò ẹ̀wù èpè tọ́gbà ọlọ́run alọ́ á máa yẹ ẹni sẹ́yìn yóò ti sọ̀rọ̀ ẹ fún tí wọ́n máa fẹ́ ìpèlè bá ń tó ti máa gbègbè torí ìdílé ẹ̀kọ́ ni nínú Islam ọlọ́ọ̀bà àlekẹ́lá ó kọ́ àwọn mọ̀mí ní òdodo lẹ́kọ̀ọ́ bí wọ́n ti bá nẹ́bí lò tẹ́lẹ̀ yìí náà ó sì máa wà pẹ̀lú gbogbo ilé onílé tá a bá fẹ́ wọ̀ ìpè ní ká tó wọlé ká gbà yọ̀ǹda ẹ̀rí ṣùgbọ́n ní ẹni tí nǹkan ọ̀bá yé ìwọ tí nǹkan yí ọ tó wá dúró lẹ́nu lẹ̀kùn tó wá ń kan lẹ̀kùn pẹ̀tọ̀ sàlámù àbẹ́ni tó ti ṣe mùsùlùmí náà ni ẹ̀ka àárọ̀ ńlé o ẹ̀ka àárọ̀ ńlé o abẹ́rẹ́ yìí ni o ṣe ká wọlé o ẹlòmíì nìkan pé tó bá yá ọ wọlé mo ti rẹ́ sọ bẹ́ẹ̀ ni tó bá yá ọ wọlé abẹ́rẹ́ ni èyàn ń gbàyọ̀ǹda lọ́wọ́ rẹ pé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Islam wọ tí nǹkan bá yé tó bá ọ wọlé o tí o ti sọ sókè tí ń wí jẹ́jẹ́ ni tó o bá ti gbọ́ padà ni o Islam ni o padà ni kò fún yọ̀ǹda kọ wọlé nu torí tó ti wá lọ wọlé tọ́wọ́ fojú rí nǹkan tí ó yẹ kó o rí lọ fojú rí ikú rí o máa kó bá bùkátà sí ọ bó jẹ́ pé ìwọ náà lọ́bẹ̀ gba nǹkan lọ́dọ̀ rẹ̀ tó tọ́ ẹ kó pàtàkì ni tí ò bá ti fún ọ níyọ̀ǹda náà kára pé ọjẹ́ tiẹ̀ o àbí kó o sì bá débi pé fún rẹ̀ yóò padà bínú jáde sí ọ nígbà bá padà bínú jáde ẹ sọ gba náà ẹ má bínú ní ọkàn ju kó lọ rí ìrìkúrì bá a ta wá jẹ́ mùsùlùmí àwa gbọ́dọ̀ gbàgbọ́ iye eléyìí pé bẹ́ẹ̀ nìkan bá ń gbà yọ̀ǹda lọ́dọ̀ wa méjì náà ni àti wọlé pẹ̀tọ̀ ẹ wọlé o àbí ẹ sùúrù ń bọ̀ àbí ẹ má bínú mo bí sí ẹ padà wá ń gbà báyìí ọ̀rọ̀ sì yẹjú bí sọ fún wọn náà sọ fún náà pé bá sọ fún wọn pé o padà wá ń gbà báyìí òun bí sí má eléyìí jẹ́ ẹ̀kọ́ tọ́lọ́ ń kọ́ àwọn sọ̀hábà nẹ́bí yìí pé ìlà yóò dáná lákùn ilà tọ̀ ẹ̀ àbítọ́ ẹ̀pá nẹ́bí ló bá fún yín nírò ló bá fún yín ní yọ̀ǹda wípé kẹ́ ẹ máa bọ̀ wá bí oúnjẹ kẹ́ ẹ wọlé wá jẹun dẹ̀rọ̀ náà ti rí iná iná láìsí pẹ́yìn gẹ́gẹ́ lẹ́kọ́ nàjú wà bọ́ oúnjẹ wàlákẹ́ẹ̀n ọlọ́wà ní ṣùgbọ́n ìdádọ́rin ọ̀yá ẹ máa bọ̀ báyìí pọ́n náà lọ́ba pé àwọn ọ̀rẹ́ rẹ pé ẹ máa bọ̀ ẹja wọlé wọ́n ti dáná kalẹ̀ ní ẹja lọ jẹun wọ́n lọ́ba pè wọ́n. aláwọ̀ bá lè kọ́lá nípa dínkù lù ẹ wọlé ṣùgbọ́n sá tẹ bá wọlé wá bá nẹ́bì náà láti jẹun fàyídà tán ìmú tán tẹ bá ti jẹun tán fàǹtẹ́sì rù ún kálukọ́ gbalẹ̀ lọ lóko ń ṣe kẹ́ni ń kálukọ́ gbalẹ̀ lọ ẹlòmíì ó wọlé onílé yóò jẹun tán ìgbà wọn náà tó wá mú rìmọ́tù lẹ́yìn rẹ̀ wá tan kọ̀nẹ́tì ẹ̀fẹ̀ mọ́ wá wò yóò wá wò bí tí ń wò ní ọmọ sùn lọ yóò máa tó gbé ń díẹ̀ ọkọ àti ìyàwó òun ṣe orun ti ti ń kùn wọn ìyàwó ti ń retí ọkọ rẹ̀ nulẹ̀ ọkọ òsì lẹ́tí wọn nìkan sí tọ́lá padà ìyá wọn padà máa fi ọ́ sí pálọ̀ bá jáde bá palẹ̀ kò lé o ìjọ padà kàn ní àbùkù tó kàn náà nìyẹn ọkọ àti àwọn sáwọlé lọ bọ́ ọba ti jẹun tán ó sì sọ̀sán náà ni ọkọ àti lè ní nǹkan tí wọ́n sọ nínú ilé onílé èyí pẹ́ nínú ilé onílé bóyá sùkò tí wọ́n lọ́kọ tún àti bára wọn sọ̀rọ̀ náà nìwọ́n tún wà wọn. ọ̀hún àjòkólẹ̀ ẹ̀ wá ní kódà kọjá pé ọlọ kí ìyàn ni bá ti di ọkọ ọ̀rọ̀ bá ti ń pẹ́ láàrin wọn tètè wá bì kan yẹra sí eléyìí ọba amúnú islam ẹ̀kọ́ ní ti islam o bẹ́ẹ̀ bá ti jẹun tán fantasiru ń ọgbàlẹ́ ẹ̀ lọ wàlá musani bíi nàlẹ́ hadith ẹ má tún máa fi ọ̀rọ̀ kan ṣe fàájì mọ́ ẹ má tún jẹ́ pé fàájì fún ti ọ̀rọ̀ kan tẹ́ máa bára yín sọ. ọlọ́ni nàzárí yóò ọlọ́ni lágbára yẹn máa ń fara ní ànábì bẹ́ẹ̀ ti ṣe ẹ̀wọ̀ fàyàtà yìí mi ń kún ànábì máa ń tijú yín ẹwà ànábì ànábì ti tijú àwọn sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n wọ́n lọ òlà ayáṣà yìí mi nàlẹ́ hàp ọlọ́wọ́ ní tijú àti sòdodo ẹ ọlọ́wọ́ dodo òun ní tijú àti sọ ọlọ́wọ́ bá lè pe ọláwọ́ wa sọ fáwọn sọ̀rọ̀ gbẹtọ̀ ya ẹ̀ ń dé ètò ẹ̀jẹ̀ ń tó ẹ̀ dìde. bẹ́ẹ̀ bá ti jẹun tán òun kà lùkọ́ balẹ̀ ẹ̀ lọ. wàyídá tá a tó ọ̀rọ̀ mi tún ní tí ń jára ẹ̀kọ́ ọ̀rọ̀ ni wàyídá tá a tún ń nà tó bá ti jẹ́ sí pé láàrin ẹ̀yà àti àwọn ìyàwó ànẹ́bì ní tẹni tẹ fẹ́ béèrè lọ́wọ́ wọn pàtàlú ńnàmí wárọ̀ ìjáàbẹ̀ ẹ máa béèrè lọ́wọ́ wọn lẹ́yìn gàgá ni kí ti kẹ́ mọ wọlé olè bá wọn yàrá wọ́n máa da yín lóhùn lẹ́yìn gàgá ẹ máa béèrè fẹ́ béèrè lọ́wọ́ wọn. ìyá gba àá sẹ́nu ilé ànábì wa ní ilé wọ̀ yàrá ìyàwó ànábì àyè máa wọ yàrá ọ̀hún ìbàjẹ́ nù. yí yàrá ìyàwó brọ́dà mi ni wọ́n ayọ́ wọn wọlé rárá o. Islam bá dènà kankan fún wa torí aburú tó lè wá tó lè jáde tó lè jáde ni o. mo sọ àwọn kankan níbi ọmọ ìjọba ìlú kan àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní kọ́dà ẹni tá ń sọ yìí kò jẹ́ wọn rójú bí tójú ti dé wọ́n gbowá sórí ètò kan ni lórí íńtánẹ́ẹ̀tì ó ní òun táwọn èèyàn sàánú kan fún òun ní mọ̀nà kí lòun lè ṣe kò jẹ́ wọn sọ̀jú rẹ̀ ó ní òun bí ọmọ bẹ́ẹ̀ mẹ́rin àbí nǹkan ló pé náà ó nínú ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yìí náà lọ jẹ́ ti tọkọ òun ìkan àbúrò ọkọ òun ló ní méjì bàbá ọkọ òun ló ní ẹ wo bí nǹkan ṣe lọ́mọ ara tó kìí ṣe pàrọ̀ àta kankan àwọn fámìlì ọkọ náà ló bí fún abẹ́rìgbà tó tẹ̀lé pé nínú àwọn tó á kà yìí bàbá ọkọ lẹ́tọ̀ọ́ àti rójú ìyàwó ọmọ rẹ̀ nù sẹ́lá bọ́ bá jẹ́ lẹ́hàá bàbá ọkọ lẹ́tọ̀ọ́ àti rojú ìyàwó ọmọ ẹ̀ ṣùgbọ́n ó níbi wọ́n lè jọmọ wọ̀ náà mọ́ ọ lẹ́tọ̀ọ́ pé ó lè rí fèsì ojú ẹ̀ báyìí ní táǹsọ ìdìbò kọ́ wá bọ̀rọ̀ alẹ̀ kó lọ́mọ wá tàbí léke níwájú ọkùnrin bàbá ọkọ rẹ̀ níbi wàhálà ti bẹ̀rẹ̀ náà nìyẹn ọkọ òsínlé ẹjọ́ jòkó lẹ́jọ́ mọ́ wo fíìmù ní pálọ̀ ẹjọ́ mọ̀ wá lẹ́nu ẹ máa fọwọ́ lura yín áháháhá ah, ẹ máa fọwọ́ gbára yín bí wàhálà ti bẹ̀rẹ̀ nánu òun náà sọ gẹ́nẹ́sì bí àwọn nǹkan wọ̀nyí bó ti wá níta pé kò níbi ká sọ yẹn lọ gbàgbà ṣùgbọ́n Islam ti dènà gbogbo ohun tó le bí àwọn gẹ́nẹ́sì tó sọ yẹn Islam ti dènà ẹ̀ fún wa obìnrin ìyàwó ń yàwó ẹ mẹ́jọ máa jẹ́ pé ẹ máa kẹnu bọ́ra yín lẹ́nu sọ̀rọ̀ ẹ̀mẹ́jọ ọmọ jẹ́ pé máa jọ wà ní kọ́lọ́bí kan tẹ́jọ wọn gbádùn ara yín pẹ̀lú ọ̀rọ̀ sísọ. ìkìlọ̀ ní sọ́lọ́ ń kì fún àwọn sọ̀hábà ẹ bá fẹ́ bá àwọn ìyàwó ànẹ́bí sọ̀rọ̀ ẹjọ́ jẹ́ lẹ́yìn gàgá. ẹ̀mẹ́jọ jẹ́ pé máa wò wọ́n face to face báyìí. eléyìí jẹ́ ọ̀kan nínú kìlọ̀ sọ́lọ́ tó kí àwọn sọ̀hábà ànẹ́bí tó kì wọ́n lọ ọlọ́ni ta torí ẹsẹ̀ lẹ́yìn ni pé záàlíkùn àtẹ̀hàrùn lẹ́kùlù bí kùn wà kùlù bí ìnà ọlọ́wọ́ bá àlékè ọlá ó jẹ́ ká mọ̀ níbí pé ọkàn wa kò léegun ó rọ̀ púpọ̀ falikulu yàtàkọ́ ńlábù ọkàn ti máa yí bẹ́ẹ̀ ọba sọ̀ra ẹ̀wù tọ́lọ́wọ́ bá àlékè ọlá àwọn sọ̀rọ̀ bá nẹ́bí o tọ́lọ́wọ́ mọ̀ kó ṣe rọ ọkàn tọ́mọ̀ bí gbàgbọ́ ṣe kúnú ẹ̀ tó tí wọ́n á o ẹ̀yọ́ máa wọlé tó yàwó ànábì ntọ́ níwọ̀kuwọ̀ kéṣù ọmọ bá ráàyè inú ọkàn wọn náà ni o àwọn ìyàwó ànábì náà bí wọ́n ti dáa tó ìyá rẹ̀ àwọn ìyá rẹ̀ àwọn ìyá dáadáa ọlọ́run kìlọ̀ báwọn náà yìí pé kìí ṣe ẹ mẹ́jọ máa wà ní kọ́lọ́bí ọlọ́run nítorí ẹ̀ta ìfisọ eléyìí òun náà ni kó lè bá a já àfọ̀mọ́ ọkàn ti ti yẹn ìfẹ́ ìjọkùnrin kó sì lè bá a máa já àfọ̀mọ́ ọkàn ti àwọn ìyàwó ànábì tó jóbẹ̀rẹ̀ náà níjọ́ kan anabi sallallahu alayhi wa sallam àtàwọn ìyàwó rẹ̀ kan wọ́n ti fàájì lọ́wọ́ àbáwa abdullahi bínú mọ̀kútùn bá wọlé nígbà ń sálámà sáà nẹ́bì ń gbà yọ̀ǹda kó wọn wọlé anẹ́bà ń sọ wọn ìyàwó rẹ̀ ẹ̀ wọlé lọ. ìyàwó aisha ni gẹ́gẹ́ bí ìyá sọ̀rọ̀ pé ìyàwó aisha yóò kó rẹ̀ lọ́dọ̀ anẹ́bì pàápàá jùlọ àwọn máa ń yọ púpọ̀ ìjẹ́ ìjẹ́ ọmọdé wọn gbogbo wo bàbá tó fẹ́ fẹ́ ọmọge ọmọ kékeré yọ sí ọlọ́run o bí gbàtọ́ bí ọmọ bẹ́ẹ̀ ni o wa ni kí wọ́n lè ní àwọlé sí ẹni yóò rí náà abo àná làwọn ni kò lè rí wa bá wa ń bì yìí ànábì ní sí tóun bá fọ́ lójú sẹ́yìn fọ́ lójú sallallahu alaihi wasallam tóun ọ̀bá rí sẹ́bẹ̀yìn rí kò sì di létí etí ti náà di yóò máa gbọ́ lọ eléyìí fi hàn yí pé níbi ọ̀rọ̀ sísọ èsú máa ń wọ ọbẹ̀ tí yọ́n máa gbọ́ tí wọ́n gbogbo àwọn àwọn àwọn àwọn obìnrin tí wọ́n láwọn ń kọrin ẹ̀sìn wọ́n láwọn ń ẹ̀sìn ẹ̀sìn wọ́n ń kọ òbí ò tó wá fa ohùn débi ò ọkùnrin tó bá gbọ́ orí dàrú níbi ohun tó lọ ń bùn pé ohun yẹn ọkọ kọ́ máa fi dá lọ́rùn nínú ọ̀kan bẹ́ẹ̀ ló tẹ fún pàtàwà náà ẹsẹ̀ fún àtàtàtàtàtẹ̀ ń bẹ́yẹn ẹsẹ̀ ń mọ̀ yìí pé àwọn nǹkan wọ̀nyí ọ̀bá mu tó lóun sàzíkiri kán lọ́wọ́ yọ ọkọ tó bímọ fún. bí ó gbà lẹ́rọ̀ yọ pàǹtìpá nígbà bá sa àwọn idán burúkú sí i. torí pé fìtínà ni ohun yẹn fìtínà ni. gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ti Islam tó kọ̀ gbogbo àwọn aburú tó lè ni ọlọ́ọ̀bà la ń sọ eléyìí pé dáàlìkún àtẹ arúlẹ̀kùlù bì kan eléyìí ni ó já àfọ̀mọ́fọ́kàn ti yín ẹ̀yin sọ ábà wàkùlù ń bì nà yóò sì já fún ọkàn tẹ̀yìn ìyàwó ànábì náà ọlọ́run tó fẹ́ mú dájọ́ mi wá nínú ìdájọ́ tó fẹ́ mú wá nínú àyà ìkàn yìí náà ọlọ́run fẹ́ jẹ́ ká mọ̀ yìí pé bá jáde láyé ẹnìkan ò lẹ́dọ̀ọ́ kọ́fẹ́ ọlọ́ni wa máa ká ní lẹ́kùn á ń tu dúrọ́sù làwùlọ́ ọlọ́ni kò lẹ́tọ̀ọ́ fún yín kẹ́ ẹ máa bára ní ànábì gbogbo tó bá ti lè jẹ́nira fún ẹ gbọ́dọ̀ máa ṣe wàlá ẹ lẹ́tọ̀ọ́ á ń tẹ́ǹkì wá sí wáá já òun ní ìbàdí i àbàdà bánàbí bá jáde láyé ẹ lẹ́tọ̀ọ́ gbọ́dọ̀ fẹ́ yàwó ẹ o bẹ́ẹ̀ lómi bá kú ìyẹn lè fẹ́ yàwó ẹ ṣùgbọ́n tà nẹ́bì ara àwọn kò sùn sí yà nẹ́bì nìyẹn ẹ lè fẹ́ ìyàwó ànẹ́bì ẹjá sọ àṣírí tí mẹ́mẹ́ ń fún wa tí wọ́n fi lè lẹ́tọ̀ àti fẹ́ ìyàwó ànẹ́bì. tọkùnrin kan bá jáde láyé sọláṣí láwọn ọmọ gbà láyé wá pé kọkùnrin míì kọ fẹ́ ìyàwó rẹ̀ tó bá fi lẹ̀ nígbà tí ìyàwó bá ti ló wọn fẹ́ lọ́kọ. àmọ́ ká lọ mọ́nú sọláṣí láàmù yìí pé tọkùnrin àkọ́kọ́ tọkọ fẹ́ tọ́jẹ́ mùsùlùmí tó kírun pàdé ọlọ́run tẹ́lẹ̀ kejì náà jẹ́ mùsùlùmí tó kírun pàdé ọlọ́run tọ́ba díjọ́ gbẹ̀dẹ̀ àlè kìyàmà ìyàwó ta ní òjò ìyàwó ẹni tí obìnrin kú sọ́dọ̀ rẹ̀ ní ọjọ́ ìmùsùlá fìlà. sígbà táwọn ẹbí bá wá jáde láyé táwọn ìyàwó rẹ̀ bá lọ lọ́kọ̀ míì ìtumọ̀ rẹ̀ ní wípé ìyàwó àwọn tọ̀hún yẹn ni wọ́n jẹ́ láti jẹ́ náà ànábì sọ pé àwọn ìyàwó mi láyé ìyàwó mi náà ni wọ́n jẹ́ láti kìyàmà àṣírí mi nu kò tí ẹ̀ ní àwọn náà kẹlòmí ọjọ́ kan aládìjẹ náà <laughs> kò ní wù wọn kò ní wù àwọn náà kọ́ ẹlòmí ọjọ́ kan aládìjẹ náà níbi ká alìjẹ náà oṣù pọ̀ tó bí ànábi kò wá jẹ́ ẹ̀sà lọ́tọ̀ wọ́n sọ pé nìkan ní sè pé ẹjọ́ bẹ́ẹ̀ àwọn àwọn àwọn àwọn ẹ ọkọ ọmọ wúlò àwọn náà sì sálárì tí wọ́n ń gbà lóòótọ́ kò sí tó náà àwọn ọmọ mánéjẹ náà wọ́n tíráì wọn mánéjẹ wọ́n sì bẹ̀rù ọlọ́run. wọ́n ẹnìkejì tí ó wá yìí eh, àwọn ni minister of sini ọlọ́run kẹ́ wọn dáadáa wọ́n nílé ní gbogbo state ti ń bẹ ní country wa yìí kò síbi tí wọ́n dé tán nílé kódà wọ́n tún nílé lókè òkun kódà wọn nílé iṣẹ́ báyìí kódà wọn mọ́tò wọn gan-an wọ́n fẹ́ẹ́ tóbi márùn tí wọ́n fi ń ṣe sẹ́rìn lọ ẹni tí ọba wa wu ọmọ náà méjèèjì tí ọba fẹ́ àwọn náà sì ní àwọn náà ọ̀ṣọ́ àlọ́ àwọn bẹ̀rù ọlọ́run wọn fi wákàtí márùn wọn fi fèrè ọmọlúwàbí tuntun ni wọn. jàmá bọ́mọ gan-an lóun ọ̀fẹ́ àfa àwọn bàbá rẹ̀ gbọ́n nígbà ó kù kó ó kù jẹ́ kó sì ọ̀tá wa. bọ́mọ gẹ́ ló wọ́n fi àbá àwọn bàbá rẹ̀ wa sọ yí pé ọmọ ma ò tiẹ̀ níwà bá lẹ́ẹ̀mejì kò ní ṣe kò lẹ́ẹ̀mejì bó ti rí náà nù ipò wà ipò tó ṣe pé ọlá tọ́lọ́ wọn dá nẹ́bí jẹ́gbẹ̀dà lè pè á mọ́ ọkọjá wọn á wò pé ọlá tòun náà lè dàbí tiẹ̀ kò wá kọ́ wá jẹ́ sí àwọn obìnrin tí wọ́n jẹ́ wà nàbí lálẹ́ jẹ́nà ẹnì kó wá kíni ẹnì kó wá gorí wọn àbẹ́nì kó ti wá jẹ́ ọkọ fún wọn. ọlọ́yin nàdà alikun kana inda Allahi azima ọlọ́run lè ta sọ ó tóbi lọ́dọ̀ ọlọ́run púpọ̀ ẹ má bọ̀ mú o gbogbo àwọn òfin tá a ti ń ka látàárọ̀ ó tóbi lọ́dọ̀ ọlọ́run ká má bọ̀ ọlọ́run bá lè kí ọlá wa ní gbogbo ń ta kàálẹ̀ lófin yìí gbogbo àwọn òfin tá a fi lélẹ̀ fún yín ọlọ́ni ń túbùdù ṣe é á ó tó fún un tẹ́ ẹ bá ń ṣàfihàn kankan àbẹ́ ìpamọ́ lórí gbogbo àwọn òfin tá a kàálẹ̀ yìí fàyín náà ń lọ abikun lè ṣe ní alíhìmá ọlọ́ni ẹ lọ́mọ̀ pé gbogbo nǹkan pátá kò sí ìtòhùn mọ́kù o èyí tí yẹn ń ṣe ń kọ̀kọ̀ èyí tí yẹn ń ṣe ń gbangba gbogbo ẹ̀ lọ́hàn sún wọn lọ́wọ́ bá o kò sí nǹkan kan tó pamọ́ fún wọn lọ́wọ́ bá. a lè páyà tá a kà yìí ó kó àwọn ẹ̀kọ́ tó pọ̀ sínú nínú àwọn ẹ̀kọ́ Islam pàápàá jùlọ gbòógì méjì kan nínú ẹ̀ òun ni ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ ìwọlé tọ́ni láti jẹun àbí ìjòkó bá ní ti fàájì. ẹni tí èèyàn bẹ jẹun lọ́dọ̀ bí ọba ti pè ọ gbọ́dọ̀ kọ́kọ́ náà wọ́n sóúnjẹ kódà àwọn gbóúnjẹ kalẹ̀ kẹ́ kọ́ ẹ̀ náà lónìí wọ́n gbọ́dọ̀ tún lè ti ká sọ pé ẹ lọ gbé àbí ẹ máa ọba sọ́ra pé oúnjẹ tí wọ́n gbé kalẹ̀ yẹn ọ̀tọ̀ lẹ́ni òní ọlọ́jọ́ oúnjẹ lóúnjẹ sì jẹ́ ìtàn fẹ́ torí náà àwọn afọ́sẹ̀lì sọ fún wa pé sísọ̀kalẹ̀ ayé àbáyé sọ́lẹ̀ ẹ̀ka kún sábù nùsọ̀lù nígbà àti sọlá lè àfihàn náà sọ̀rọ̀ ìbùkọ́rí wọn àná rasulillah sallallahu alayhi wa sallam lamma tasawwaja zainab bintu jash wọn ní jọta anabi fẹ́ ìyàwó zainab bintu jash tó jẹ́ ìyàwó tó jẹ́ ìyàwó zaidi tẹ́lẹ̀ anabi ṣe wàlímà rẹ̀ fàdà àná anabi wàá pè àwọn èèyàn ẹ̀rí kan. fàlámà tọ́yìmọ́ jálá jala wáyé wa yi ni o nga wọn jẹun tán àwọn kan nu alayhi wa sallam wọn bá bẹ̀rẹ̀ tó lójọ́ lórí ànábì lẹ́yìn gbà àti jẹun tán wọn ò lọ lé bọ̀rọ̀ níjọ́ náà wàsàwùjátù ú mùwàlíyàtà wàjì áha ilẹ̀ áhì ìyá yóò lè wọ́n wò ọba dájú kọ ògiri pé kámábìlẹ̀ máa rójú ẹ̀ abẹ́rẹ́ ta kò lè kọjú sí wọn pé báwọn ọkùnrin àjìnàbíyà ni ó wá fèsì ògiri abẹ́rẹ́ ta ẹ wo ìnira tóbi ni wọ́n máa jẹ torí kọ̀ fẹ́ kí wọ́n máa rójú òun. fatakulu ala rasulillahi sallallahu alayhi wa sallam àwọn ẹni yìí wá pẹ́ pẹ̀lú anabi kọ́lá anas abáwọ̀ anas wọ́n ní fama adiri àánà àkàbàtù nàbíyà sallallahu alayhi wa anna lè kọ́ ọmọ kọ̀dọ̀ kọ́rọ̀ ju áwọ̀ àkùbára ni ó ní àbáwọ̀ anẹ́tẹ̀mọ́ tẹ̀ bẹ́ẹ̀ máa rántí má bóyá èmi mọ̀ padà lọ́sọ́mọ́ ànábì pé wọ́n ti jáde nígbà tá ànábì náà tiẹ̀ tá ànábì náà kà wọ́n sí má níbi tí wọ́n jòkó tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ dé àbẹ́mi ni mo tiẹ̀ padà lọ àbá ànábì ló sọ fún mi ni bẹ́ẹ̀ mi mọ̀ fún ànábì ànábì sọ fún mi kẹ́ ẹ̀rẹ́ sí má níjọ́ náà torí pé wọ́n pẹ́ jáde ṣùgbọ́n gbà tí wọ́n wá lọ tán mo wa lọ lè bá ànábì fa awere rẹ̀ kọ́tìn mo wá dẹ̀ sílẹ̀ níjọ́ náà kọ̀pẹ́ láyà bá sọ̀kalẹ̀ abẹ́nìkan wọ́n ni kọ̀pẹ́ láyà sọ̀kalẹ̀ pé yá ayọ̀ lẹ́dínà àmọ́ látẹ́rì kò lùbù yúta ànábì ẹ mọ̀ wọlé ànábì sì yìí mọ́ o títí o fi débi tí a kà áyà yẹn dé ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ nípa àbáwọ̀ Anas bin Malik bákan náà wọ́n ní ẹ̀kọ́ kejì amara alukọ̀ ẹ̀rù fi Zainab alikisa tilimatukuru anifa wakọọla aisha wọn ní níbi àdìsí yẹn ká máa ká ètè gètò lásìkò wa ìyàwó aisha ọlọ́run bá yọnu sí wọn àtàwọn míì náà ní ntòpá táyà ti sọ̀kalẹ̀ wọn làwọn fáwọn umaru njọ kan radiyallahu anhu qal oní qultu ya rasulullah oní wọn lọ bá ní pé inna nisa'aka yadkhulu àlè iná albaru walfajir ilé ànábì yẹn ṣe àtàwọn ẹni rí àtàwọn tó gèèyàn gbogbo náà fẹ́ máa wọlé tọ ìyàwó rẹ̀ ànábì láti bá wọn sọ̀rọ̀ yálà bẹ́ẹ̀ wá ní bùkátà kan ẹ̀rí ló fi wípé àwa a bá ní bá jẹ́ mùsùlùmí tí àwọn nǹkan ọmọ wa ìyàwó wa gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ bí ó sì máa rí létí pẹ̀lú àwọn ọkùnrin o sì kù díẹ̀ àwa náà gbọ́dọ̀ sí kẹ́nẹ́ àwa náà gbọ́dọ̀ a máa sí kẹ́nẹ́ a máa ní ìrànlọ́wọ́ pẹ̀lú wọn lórí ẹ̀ àbá wọn rúri pẹ̀lú ànábì ìjọ náà wọn fàlàwọ àmàrìtà ọ̀nà ànyà tẹ̀jìbìnà tọ́ba pa àyàwó rẹ̀ lásẹ̀ kó ẹ̀ pàtó abẹ́ rí wọn kí wọ́n rí wọn lábẹ́ ìjáàbù ńkọ́ wọn bẹ́ ra nǹkan kí wọ́n sì nǹkan tó wọn bẹ́ rà kí máa ṣe kẹ́ni kọ́ má jẹ́sí wípé wọ́n sì júlẹ̀ fún wọn tí wọ́n mọ̀ lójú wọn. àbá wa umaru ní bá wọn ti sọ̀rọ̀ yìí tán bẹ́ẹ̀ láyà sọ̀kalẹ̀ wípé ní èyí tọ́nà ọba àdìpẹ́ lásán níbi ayáta kàlẹ́ kan yìí pé bí wọ́n bá yà wà nẹ́bí sọ̀rọ̀ kí wọ́n máa bá wọn sọ̀rọ̀ ní kẹ́ni wàrọ̀ al-ijab lẹ́yìn gàgà. eléyìí jẹ́ àwọn nǹkan tí ó ní òun ṣe kódà tá a bá wa Umaru náà máa fi sọ̀rọ̀ yìí pé wà á bá sọ̀rọ̀ bí bí salad ọlọ́run ti fi sìnkú ń gẹ́ǹbi àwọn nǹkan mẹ́ta kan nípa mọ̀kọ́mọ́ Ibrahim àbáwa Umaru lọ́kọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ọlọ́run ti padà sọ́yà lórí ẹ̀ bákan náà ọ̀rọ̀ nípa ìjáàb eléta kàtá yìí àbáwọn ọmọdọkọ sọ̀rọ̀ lórí ẹ̀ bákan náà àwọn ẹrú tí wọ́n mú ní ogun Badar àbáwọn ọmọdọkọ sọ̀rọ̀ lórí ẹ̀ kọ́lọ́wọ́ tó sọ̀rọ̀ nípa rẹ̀ kọ́lọ́wọ́ tó wá sọ ẹ̀ àkàlẹ́fà nàbí sallallahu alaihi wasallam eléyìí jẹ́ ara àwọn àpọ́nlé àti àsọ̀bádé tọ́nà fi ṣe àbáwá Umar tó fi ṣe wọ́n lọ́sọ̀ abẹ́lẹ́ ọ̀bàtà lánàá nù ẹ̀ gbélé tàwí náà kọ́lọ́ ń kó lóní sábì òun ni ọlọ́wọ́ bá lè pẹ̀lú àti máa sọ fún wa nípa àwọn àwo ló lè rojú obìnrin nínú ẹbí lóbìnrin tí bá ń lo nìkọ́ọ̀b àwọn àwo ló lẹ́tọ̀ọ́ àti rojú rẹ̀ tó lè síjú fún èsì pé ìtàn àwọn ọmọ òkú àìbáyá pé tó lè bọ́ sọ ọ́ lẹ̀ fún ìyọkọ́ o obìnrin tí ń lo nìkọ́ọ̀bù ni wọ́n ń sọ o pé àwọn àwo ló lè síjú fún kò síbi tí wọ́n gbọ́dọ̀ rí lára àwọn ìyàwó wa tẹ́lẹ̀ láàgbẹ́ sí báyà tó lè rọ́ sọmọ́yà fún obìnrin pé àyè táwọn obìnrin mi ń ṣe ta tí wọ́n rò sọmáyà obìnrin ọjà láti yàn sí yọ arajà yóò rò sọmáyà àbí kó mi wọ pátá eléwọ̀n kò sí ti jọ́bẹ̀ nínú Ìsìlámù ìṣekúṣe nìyí ń tọ́lọ́wọ̀n faramọ́ o sọ pé báwùjọ wá sì ti rí àfikún náà ọba àdékọ́lá kọ́ bá wa tún ṣe abẹ́rẹ́ ọ̀bàtà lánàá ni kọ́nà kótó gbogbo anáṣẹ́ bíi tàbá kù sí kó sì jẹ́ ká máa lékún ní gbogbo Muhammad wa ala alihi alaikum wa rahmatullahi